وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه لقد بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله تعالى به الغمة وزال به صلى الله عليه وسلم الظلمة وجاهد في الله حق جهاده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 anabi tí ọlọ́wọ́ bá gbé dìde kó jẹ́kẹ́ àti àánú fún gbogbo àgbáláyé narahibu bikum mujaddadan ila barnamiji ya talib al-ilm wa huwa dhalika al-barnamij al-ilmiy al-shar'iy al-thaqafiy al-usbu'i الذي نجتمع فيه لمدارسة آداب طالب العلم الشرعي آداب طالب العلم الشرعي akira wa kábọ̀ ní kíkíra ẹni ní ọ̀tún sí ìjókòó barnamij ya talibal ilm eléyìí tí ó máa ń wáyé ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ báyìí ní gbogbo orú àsìkò yìí ní gbogbo ọjọ́ yawm al khamis tá a sì máa ń gbéyẹ̀wò ń bẹ àwọn adab àwọn ẹ̀kọ́ bí ẹka bá lára talibul ilm àrọ̀ máa kẹ́kọ̀ọ́ ààrẹ ni tí bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí pé ní adabu talibul ilmi shar'i adab talibul ilmi shar'i ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ọmọ yẹn kan wá látọ̀dọ̀ wọn ẹ̀dá kan àwọn ọmọ akẹ́kọ̀ọ́ oríṣiríṣi ló wà tẹ̀rọ pé àwọn ọmọ iléèwé ń bẹ àwọn ọmọ secondary school ń bẹ àbí ẹ̀kọ́ ni a sì mọ orú tá a mọ rí lára wọn a lè bá ọbẹ̀ tó ti ń ja pàṣẹ àbí ẹ̀kọ́ wọ́n lè mọ ju olúfàṣọ wọ́n lè mọ jùgò àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n yìí táwọn abẹ́ bá sọ̀rọ̀ nísìnyí tọ́ ìlébòlẹ̀ ẹ̀lmí àṣẹrìí ẹ̀yin tẹ́ fẹ́ kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ọlọ́run ṣe pé ẹ wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àwọn tó ti máa kánú yín àwọn kọ́bù láti mọ̀ tó máa gbọ́yé èdè lárúbáwá nígbà kó ṣe ń bẹ lẹ́nu ẹ̀ náà nù táwa yìí náà ń bẹ lẹ́nu ẹ̀ ọlọ́dà kò mọ́ já wa kúrò ní agbani bẹ́ẹ̀ Al-Qur'an ọjọ́ ti wá lọ púpọ̀ lénìí àwọn iṣẹ́ kan ló fàdíwọ́ látẹ̀kan àmọ́ bọ́jọ́ ti lọ kí iná àgbọ̀dọ̀ fúnra wa lẹ́kọ̀ọ́ iná kó dàbó sí láàrin ọgbọ̀n ṣẹ́jú kọbùlà àná àdìyà sọlá àtàdóhùr kó tó di pa kírun zuhur abẹ́lúwa wa bí mannihi wa karamihi wa izihi wa fọ́lẹ̀ an yazidana wa iyyakum ilman nafi'a wa rizqan tayyiba wa amalan mutaqabbala wa shifaan min kulli da abẹ́kọ̀ọ́ dé lọ́sẹ̀ tó kọjá ibẹ̀ náà látún wà lẹ́ni náà à ń sọ̀rọ̀ nípa ká ṣe sùúrù láti lè ṣe kíni láti lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀rí pé sùúrù yẹn àwọn ọ̀nà kan la gbé gbàǹjọ lọ́sẹ̀ tó kọjá àwa fẹ́ gbé gba another dimension lénìí lára sùúrù tí yẹn sì fi máa ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ yìí ni àwa ní jásìkò pọ̀ ìmọ̀ lágbára o ìmọ̀ Islam ó ní agbára ó ní kíni àmúrọ̀rùn tàbí láwọn kéwú táwọn bàbá kan máa ń àwọn wákà kan tó máa ń dáńgbà kan kéwú ṣòro ké ọ̀rọ̀ rọrùn lálàáfíà kéwú rọrùn ké ó ṣe kíni ó rọrùn láti gbọ́yé àmọ́ nǹkan ńlá ni torí pé nǹkan ńlá tó wá jẹ́ yìí ọ̀nà táwa gbà fi àchíìvù ẹ̀ náà ó wá já wọn ọ̀nà ńlá ọ̀nà ńlá ọlọ́mọṣẹ́ àṣírọ́rùn fún wa inú ọ̀nà táwa fẹ́ gbéyẹ̀wò lémi ni pé bẹ́ẹ̀ bá bẹ́ndì tí ó ń gbà mí láti gbàgbọ́ iye rẹ̀ ó máa ń difficult ayé ẹ̀kọ́ ni ẹlòmíì challenge tó fèsì nu. ẹ mọ̀ pé gbogbo ta wíńdò ní ọ̀nà afẹ́ kéwú la sọ bí òsì lè máa tààyàn ayé ẹ̀kọ́ ni ẹ̀yà lè máa jẹ̀ díẹ̀díẹ̀ oúnjẹ àárọ̀ lè máa bá tọ̀sán tọ̀sán lè máa bá alẹ́ ọ̀lẹ́mọ̀ wọ aṣọ ẹyọ kan tí ṣẹ̀gbogbo tá a ní sàlàyé ní ètò kọjá nù tọ̀ àmọ́ lè ní ìmọ̀ fún rẹ̀ náà ó nídìí kan ṣe sùúrù o mọ́sálẹ̀ ẹyọ kan lásán ó lè dà ọ́ láàmú gbà mí tọ́wọ́ àmọ̀ wò pé àṣekìní náà kọ́ra ò lè wà bẹ́yìn náà akran wà bẹ́yìn náà zumala wọ́n rí i pé nínú kíláàsì yín gbogbo èèyàn ti gbọ́ kíní òye yóò wá kù sí ọ̀dọ̀ ti ẹnìkan ìwọ máa máa wo kí lèmi á ṣe ọ̀ṣẹ́ nǹkan kan o kí o máa ń wárú ọ̀nà bẹ́ẹ̀ ń gbà mí àmọ́ kí la fẹ́ mú ni pé mọ́ sá mọ́ ṣe kí ni mọ́ sá ẹ̀rí pé lọ́sẹ̀ tó kọjá kọ́ wa lẹ́sẹ̀ lórí kan pé àlàálá tàná lulẹ̀ ilmá sa ombika zaka on. Wa ìbá ọlọ́wọ́ lọ́wọ́ níbi túlù zamani mo wá fẹ́ dúró lé ní ìgbà míì ọmọ fèsì challenge níbi àti gbọ́ kí ó yé ńgbà míì ní tí kí ó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ọ̀nì túlù zamani ó ní kí ni o ní tí mo fẹ́ nídìí ni ẹ àwọn ah, fẹ́ kọ́ bá mi wà díẹ̀ fásitì díẹ̀ kí tó yọ̀ǹda ara mi fún ọ àmọ̀ pé amúdọ́gbọ́n sọ kí nìkan jò lè wà man yakhtu bil hasana'a yasbir ala al-badli sọ nígbà míì àwọn tó ti fẹ́ fẹ́yàwó ní ìgbà yóò wọ́ tó ti fẹ́ ọ̀rọ̀ yóò kan o lọ́ọ̀lì fẹ́ fẹ́ obìnrin míì ìgbà míì ọ máa bá sọ kò sí ní dáhùn ọ máa bá sọ kò sí ní dáhùn mo ti mẹ́nìkan rí báwọn ó fẹ́ fẹ́ sísà kan wọ́n ti wájọ sọ̀rọ̀ sísà wọn ò dáhùn ó ti wá lọ òun náà wá wẹ́lòmíì lọ wẹ́lòmíì lọ lẹ́yìn bí ọdún mẹ́ta ọba tó gbà tó tún fẹ́ ah ń wá sí tàwa tí wọ́n ti torí wá tún dona àìwọ́ náà tún ní lágbájá àìní náà ní nǹkan wọ́n padà wá fẹ́ra wọn náà o ẹ padà ṣe kí ni ẹ padà fẹ́ra wọn náà sọrí ìmọ̀ alágbára jù báwọn lọ ìmọ̀njọ́ mi ò lè pamọ́ fún ọ lágbègbè kan ọ lè ti mọ gbọ́ ogbò kan yé tó pọ̀ lọ rẹ̀ ó jìnnà ní ogbò nǹkan láwọn èèyàn gbọ́ mọ̀ pé ah lágbájá ó gùdù mi ọ̀rọ̀ mọ̀ àmọ́ wọn kàn mọ́sálà kan yóò kàn á di pé yóò yíwọ́ pé ah eléyìí ìṣe àgbọ̀ eléyìí ẹ̀wọ́ fẹ́ béèrè àsìkò lọ́wọ́ rẹ̀ ni ọ̀dọ̀ pé wà kúlú kúlú zaman gbogbo mọ̀ generally gbogbo ayé rẹ̀ ló fẹ́ gbà wọ́n rí àwọn mọ́sálà mi ń bẹ tí wọ́n wà rò pé ìṣẹ́jú márùn-ún ẹ̀kọ́ fi mọ́ ó lè gba wákàtí márùn-ún mo rò pé wákàtí márùn-ún lẹ́ẹ̀kí fi mọ́ yóò sì gba ọ̀sẹ̀ márùn-ún ọ̀sẹ̀ márùn-ún lẹ́ẹ̀kí fi mọ́ yóò sì gbóṣù márùn-ún oṣù márùn-ún lẹ́ẹ̀kí fi gbọ́ yóò sì gbọ́dún márùn-ún lọ́wọ́ rẹ̀ ìmọ̀nù àwọn àfún aláwọn àpèjúwe irú ẹ̀ alukurani kọ́kọ́ pè wá láàkíyèsí ní suratu Yusuf olúwa ní innahu la yai'asu min rawhillahi illa alqawmul kafirun ẹnìkan ò ní máa jákàmù náà bí orí ọlọ́run àfàwọn ta ní àwọn kèfèrí ni wọ́n lọ́mọ́ sí ni àti ń kèfèrí so tó bá ń kọ́ ìmọ̀ tí ìmọ̀ ò tí yé máa sá sì dúó ní tí mọ́kànlẹ́ ṣe ni pé ó fẹ́ gbá kíni ó fẹ́ gba àsìkò rẹ̀ àwọn àlùfáà mọ́ sọ kìíní kan a máa ní aliyasu kí mo pé ìtumọ̀ aliya kò ní kí yẹn já kan mù náà bí kò kí yẹn lose hope ọwọ́ ni aliyasu fa'sun ala ra'si sabr aliyasu fa'sun ala ra'si sabr iyaka wa iyaha iyaka anifal ya'as wọ́n ní sọ rí kéèyàn ojú àkàmùná fa sún aláàrá àti sọ́bẹ̀rẹ̀ wọ́n ní bí ìgbà tó yọ àáké sí agbárí ìṣòro ni wọ́n bá yọ àáké ságbárí èèyàn ní ìṣòro bẹ́ẹ̀ sí ọbẹ̀ fọ lórí ọbẹ̀ panu oríṣun tó ti yọ lọ́dẹ jákàmùná ọtí pa sùúrù rẹ̀ fa ìjà àkàwà ìyá ya sọ́ra rẹ̀ lọ́dọ̀ ìjákàmùná ọjà wọ́n lose hope don't give up àwọn ọmọ kí don't give up látẹ̀ ìrọ̀sìn rọ̀ ìlà má rò pé ah, ìrò pé bìlẹ̀ mọ́kìnrin ìmọ̀ ẹjẹ́ wá fún wa láwọn àkíyèsí kan imam àbíká tó lọ bí imam ta fẹ́ lọ ẹjẹ́ kọ́kọ́ dárúkọ as-sahabiyyul jalil umar ibn al-khattab radiyallahu ta'ala anhu ó wá débi suratul baqara ó débo suratul baqara àwọn sàbí ànábì sí lọ́nà kan táwọn máa ń gbà kéwú lábẹ́ kọ́ alukur'an tọ́lá ti débi áyà kábà yìí wọ́n dùn bẹ́ẹ̀ wọ́n mọ̀ ká wọ́n gbọ́ yé wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ ìgbó ló kí ló dé tó fi sọ̀kalẹ̀ ká ló nídìí gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ wádìí kí ló fà á kí ló fà á ni pé àwọn fẹ́ mọ Al-Qur'ani ti fún ọ̀nà táwọn ọmọ ń gbà kẹ́kọ̀ọ́ Al-Qur'ani nù àwa ní Umar ń jọ tó ń wá fẹ́ kéwú ó wá fẹ́ ka Suratul Baqara ọ̀sán àkó Suratul Baqara kọ lóòótọ́ àmọ́ ń jọ tí Umar ó ké kìí ṣe wákàtí méje ló lò lo wákàtí ó kó wákàtí ó lo ọjọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ fi ń pé méje ó kú lọ́jọ́ méje ó lo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ fi ń pé méje ọ̀sẹ̀ kọjá méje ó lo oṣù díẹ̀ ó kọjá oṣù méje ó lo ọdún wọn nígbà ọmọrù ó fi parí súrọ́tù ìbákọ́rọ̀ odidi ọdún méje lólo ọdún mélòó nídìí súrà wo súrọ́tù ìbákọ́rọ̀ ìwọ́n máa wọ pé àbákọ́rọ̀ ìwo ṣé èyí tí ń bẹ́ẹ̀ ní àlùkòrá ní kẹta yìí náà ó náà ní àmọ́ má rò pé bí wọ́n ti kọ́ náà wọ́n ti ń kọjọ́ náà olórí tiẹ̀ níṣẹ́ ni pé ìwọ́n kàn lè máa kà lásán bàbá dá nǹkan kan lẹ́nu sọ́rọ́sọ́ lùbá kọ̀rọ̀ níṣẹ́ yóò dàrú wọn ni pé a ṣe ìjù rẹ̀ gọ́yà wa àmọ̀ kẹrọ àti tó bá dé àmọ́ ìjà mọ ìmọ̀ tó so mọ́ gbogbo àwọn ayàkọ̀ọ̀kan ní sóra yìí báwọn àwọn tàbí tí wọ́n ti lọ ọ̀nà tó gbà fi kẹ́kọ̀ọ́ alukur'ani ni tọ̀dákùn tí Umaru bá wáyé lo dídí ọdún méje díẹ̀ àwọn ẹlòmí ò lò tó bẹ́ẹ̀ o nínú àwọn sábẹ́ àdínàbò wa Muhammad sallallahu alaihi wasallam but òun lò tó bẹ́ẹ̀ but ìgbà tí yóò já kàn mù ná tí yóò ṣe kí nìyí ìgbà tí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu kó wá kọ́ Suratul Baqara fún ọdún méje tó náà wá parí ẹ̀ ká pé á ìmìíràn lọ́wọ́ ọba sóre yìí fún ẹni mọ́rún dis ó sì dá òdìdí ẹran dùbúlẹ̀ ó sì dù ó pa ẹran láti fi fi ẹ̀mí ìmoore hàn síta ní Allah subhanahu wa ta'ala. tala ló lóyìí Umar ọdún mélòó ọdún mélòó ni wọ́n ti fi kí o wájú sú ọ ọdún mélòó lọ ti fi wá ń di ẹ wo nǹkan wo ló ti dà wọ́n láàmú rí kàn jẹ́ kó sú ọ ìyá àdàbí kìíní yìí àpàdà wá ṣá àwọn kan bẹ wọ́n sá lé kéwú lánàá lóòótọ́ fáktọ̀ méjì ló gbàwẹ̀ láàmú lánàá tó fi ń sákòjì tó lẹ̀ yóò báyìí àwọn kan bẹ fáktọ̀ àkọ́kọ́ tó lé wọn ní òun ló ṣe pọ̀ jù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò kéwú mọ́ lóun ni àwọn àfáà ti mọ́ náà ẹ̀lẹ́gbàá wọ́n mo ti dìbò yà yín o owó táwọn mú wà wọ́n ti dìrọ̀ tó láwọn lè kéwú jọ wọ́n sì ná àkùrì láti ibi yóò sì dọ́dọ̀ àwọn ohun mẹ́wọ̀n bàbá ilé ju ókè báyìí sọ́bà sára ẹ̀yìn ọ̀rùn rẹ báyìí ni ó ti bá ọ yóò lé ni àwọn kan bẹ lórí ẹ̀rọ ti sákò lékè ọ̀rẹ́ mi kan bẹ tóbi sá lékè nù general Olúṣẹ́gun Ọbásanjọ́ <laughs> former president of Nigeria ẹ̀yìnjọ́ wo ni ó wà ń jòkó kan àwọn à ń sọ̀rọ̀ mbẹ́ wọ́n wá ní ìjòkó yẹn wá dé ìjòkó àwọn mùsùlùmí náà sápọ̀ Ọbásanjọ́ bẹ́ẹ̀ ìmọ̀ ogun tán ṣe ń bẹ́ẹ̀ nígbà wa sọ̀rọ̀ wa ni pé ọ̀nà ah, bá sàdáwà kàkan wa ni akẹ́sẹ̀ ah, mọ́ wèmí náà ó lọ lékí bẹ́ẹ̀ sí wòmí o ó ní bọ̀t àwọn àfáà náà fẹ́ gba lé wa kò lékí o pátọ̀ kanu tó lé àwọn èèyàn lékí o bí yẹn ṣe mistake ni àwa tá a délé ní gbọdọ̀ kọ̀ lẹ́tì ẹ̀ ẹ̀yẹ́ sì wá sọ lékí ó di ilé ẹ̀rù jẹjẹ tẹ́lu máa bọmọ láti wá òdìgbà tẹ́ bá tó nà ọmọ yín lọ́rùn ẹ gbá ọmọ àti ẹgbẹ́ yìí fi haramu o òṣèlú tó ní amọ́ náà lẹ́gbàá àmọ́ kò dìgbà tá a bá tó nira wa lẹ́gbàá tó gbọ́rọ̀ ẹ̀yin ní mo tó ní ọ̀sìn fẹ́ kọ́ mọ́ sí ọ ní ṣe ní ìsìn nínú ọ̀lẹ́gbàá àkùnà bá ranjú mọ́ ọ̀wọ́ ní ọkàn pé ọkàn tó ara náà ni wọ́n sì mọ́ tó ara akànjà síbẹ̀ òní ń bo la fẹ́ lọ ni pé fáktọ̀ kan nu inú tó lé àwọn kan kúrò tó lé àwọn ẹlòmíì òun wá ní kó lóun ké kò òun ò gbóyé ẹ mo lọlé kí ó kò yé mi ẹlòmíì wá darẹ̀ láàmú tó bá lọlé kí ó eléyìí oṣù mẹ́ta ni ó lóun bẹ yóò kó mẹ́rin yóò dá ẹ̀kọ́ yóò ṣù ọ́ <laughs> yóò tún lọ ìbò míì yóò tún lọ́dọ̀ àfà míì yóò tún lọlé kí ó bò yóò wá mọ lọ káàkiri ẹgbẹ́ ẹ ní kí mo wá ní ká ah gbogbo àwọn sájà tó wà lẹ́kọ̀ọ́ yìí mo ṣe lọlé kí ó gbọ́n lóòótọ́ sì ní kò pọ̀ àmọ́ kò ní kú òlójú kan meanwhile kò mọ solution sọ̀rọ̀ ààrẹ ni solution sọ̀rọ̀ ààrẹ kọ́ ni kíkọ́ máa tójú bọlé àwọn àfa àtúnlé tí ó kà sí kọ́ ibi ọgbà náà ìmọ̀ nídìí àsìkò rẹ ni ó nídìí attention yẹn ìgbà mi ò lè má jẹ́ pé ìmọ̀ general ló jẹ́ kí mọ́sálẹ̀ yọ kí ló kàn mọ́ dọ́là mú ó gbà wá náà tí mọ́sálà mi gbà wá làmú ọ̀dà kó mọ́sálà sí káṣíwò rẹ̀ wá ọ̀kan nu ṣẹ́wárí solution rẹ̀ ó ní pé ó ṣe sùúrù ni wàtúlù wàtúnú zabel ó ní láti lásìkò tó pẹ́ umaru lásọ ìyọdún mélòó ló fi ké suratul baqara sábà sẹ́rẹ̀wàt alimam ahmad ibn muhammad ibn hanbal inú ọ̀pọ̀ tíra kan ní ma'alim fi tariq al-ilm níbẹ̀ náà ti kú jọrọ yìí a ní mọ́ muhammadu sọ pé makaftu fi kitab al-hayd tis'a sinin hatta fahimtu makaftu fi kitab al-hayd tis'a sinin hatta fahimtu imamu ahmad ibn muhammad ibn ahmad sáwọn imamu ahmad ìjọba tí wọ́n dárúkọ àwọn mọ́sí àbí tó gbajúmọ̀ àwọn mọ́sí mọ́sí àbí mẹ́rin mọ́sá ìbò pọ̀ but àwọn àfáà tọ́lọ̀ nǹkan ní ti wọ́n gbajúmọ̀ sáyé ó mọ́ làwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ dárúkọ mọ́sí àbí imami àbí hanifa àbí àwọn àtibá wọn ní àwọn hanafiya ẹ dárúkọ mọ́sí àbí eh, imam malik ibn anas àwọn àtibá wọn ní kíni malikiya ẹ dárúkọ mọ́sí àbí imam muhammad ibn idris shafi'iyya ẹ dárúkọ mazhab imam ahmad ibn muhammad ibn hanbal mazhab wọn kí ni àwọn hanabila ọ̀sẹ̀lẹ̀ ní hanbaliya náà so imam ahmad tó ní mazhab tí ó gbá parọ́ imam ahmad imam ahmad pé títí imam ahli sunnati wal jama'a torí jọ tọrọ khalqul qur'an ìṣẹ̀lẹ̀ imam ahmad gbogbo imam ahmad bó ti wá já gbàfà tó tó jẹ́ imam kọ́ lórí bí mazhab imam ahmad ló ní مكثت في كتاب الحيض تسع سنين حتى فهمته Imam Ahmad ní odidi ọdún mẹ́sàn-án òun ni mo fi ń kọ́ kìtàbù làáìdò mo fi kíw o ní gbogbo fi kíw o nínú fi kíw kìtàbù tọ̀hárọ̀ abẹ́kẹ̀ tọ̀hárọ̀ odidi tíra ní kìtàbù tọ̀hárọ̀ fún rẹ̀ lábẹ́ tọ̀hárọ̀ wá ní kìtàbù làáìdì wá wà so lẹ́yìn tọ̀hárọ̀ àtìlíkì tábù síyáàbù lódìdí àtìlíkì tábù zaka lódìdí àtìlíkì tábù làájì lódìdí àtìlíkì tábù wàmọ́láàjì lódìdí àtìlíkì tábù nìkà lódìdí tọ́ ó wá ní lábẹ́ kìtábù tọ̀hárọ̀ tó jó didi àwa yọ kìtábù kìtábù tọ̀hárọ̀ ni ó fẹ́ kọ́ apá purification ìmọ́ra lábẹ́ ìmọ́ra ó wá rọra yọ kìtábù láì kíkà tó fẹ́ discuss tábù tá fi fẹ́ discuss obìnrin ṣe nǹkan oṣù kí ni ìdájọ́ ẹ̀ obìnrin ṣe ẹ̀ta àwọn obìnrin kọ̀ọ̀ pé àà ah, ìṣkó oṣù ṣáà lè tó lọ dákàtẹ̀ ìkó oṣù lóṣù lẹ́ẹ̀kan dákàtẹ̀ àlẹ́ al-haidi al-imam ahmad how many years ti sàásì ni wọ́n fi kọ́ discussion wọ́n ní years yẹn hatta ahimtu àwọn wa bẹ́ nine years wọ́n fi wá gbọ́ yìí. tó ẹlòmí ò tí ìlú oṣù mẹ́ta lé pé ó ti ṣú olókọ̀ sọ ibi àwọn aládìjú wa àwọn ayé àmọ́ tí ó gan ah, ẹjí ní nǹkan náà kí lọ gbé sí tọ́ọ̀tọ́ kọ́ mọ́ ara rẹ̀ mo là ń lọ ni pé táwọn àgbàlagbà fà àwọn àwọn tàbídákọ àdárúkọrò Umar àdárúkọrò al-Imam Ahmad wọn wàdúwàdú ọdún yìí lórí àwọn masala lórí àwọn àlàyé kọ̀ọ̀kan lákùnkò bá lo nine years lórí eléyìí ah, ọdún mélòó ni ó wà lò lórí kìtàbù sọ̀lá ó jẹ́ pé lóòótọ́ ní ìwọ̀n sọ kíní kẹsí nínú àwọn tó wà ashkal ó jẹ́ pé al-masail al-mushkila nínú abwab al-fiqh oní kìtàbù haid ọ̀rọ̀ haid obìnrin sì kó sùn ẹ̀jẹ̀ wọn ó máa ń dá àwọn àwọn náà lo odidi léyìlá tàǹkàmìlà wọ́n tí ìṣá ìtàn báyìí àwọn àbẹ lórí pé wọ́n wádìí mọ́sálẹ̀ yọ kápẹ́rẹ́ àwọn àbẹ lẹ́nu ẹ̀ àwọn àbẹ lẹ́nu ẹ̀ àwọn àbẹ lẹ́nu ẹ̀ wọ́n sì rọ́jà mọ́sálẹ̀ yọ kan kó dìdì látẹ̀yìn ìṣá ó fi dìgbà tán pariwo as-salatu khayrun minan nawm látàlẹ́ dàṣùbà kí náà wá mọ́sálẹ̀ yọ kan bí kí ẹ kàn máa wá pé ǹjẹ́ yẹn lè ṣe nǹkan báyà àbẹ́yìn ò lè ṣe ó tán ẹ̀rọ kọ́ wọ́pọ̀ ìlú kan ara kàtí rẹ̀ ọ̀kan náà lóṣù kan ń gbó yóò kojú ilé ìwárí tó ní kí díẹ̀ ikú àwọn kéèké gbogbo ọdún mẹ́sàn-án tí mo wà mọ́dún wá lóun bí àkọ́wà gbọ́ ikọ́ ó bá ti gbọ́yé tó yóò pé ó tukù mọ́sálà láì láì láì tó bá tún lọ láì náà nǹkan tó bá yìí tí wọ́n ó díẹ̀ tó ké mẹ́ta mẹ́rin ọ̀sọ̀ رحمه الله alámọ̀tò ṣe kéde alẹ́ rahmatullah wọ́n di bí ooru kanu lórí masalẹ̀ yọ̀ kan alimami ni bukhari alẹ́ rahmatullah ìwé wa nígbèsè ayé tiwọn náà lórí àdìjẹ yọ̀ kan lẹ́wọ̀n wọ́n odidi ooru kan lọ́sẹ̀ yẹn ẹsẹ̀ fẹ́ yẹjú kẹ́lìmọ̀ yọ̀ kan lábẹ́ hadith kẹ́lìmọ̀ yìí kí ni túmọ̀ rẹ̀ ọkàn wa bọ́ta ọkàn agbo tí rẹ̀ ọkàn lè wo dictionary méjì onákan bọ́ta ni ẹ eh, masala yìí bó ti rí báyìí náà nù yọkàn yóò di aago bẹ́ẹ̀ náà. àwọn àfáà tí wọ́n ti lọ rè é ló yẹ pé náà lè bọ̀lẹ̀ ẹ̀lì mọ́ jákàmùná ma sí ṣòro jù mọ́ sáré wòpọ̀ ọ̀fẹ́ lòjọ́ ọdún mẹ́ta lọ hùn jura rẹ̀ lẹ̀ fún mọ̀ pé iye ọdún tí mọ̀ bá fi gbà lọ́wọ́ rẹ̀ iye kí ni o iye ọdún tí mọ̀ bá fẹ́ ṣe kí ni o bá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kó gbà á àwọn àfáàṣì máa ń sọ sí nìkan fún àwa tá a bá ń kéwú pé ká lọ rí mọ̀ pé tàbá rẹ̀ kó a fẹ́ gbé a àfi ká fi gbogbo ìgbésí ayé wa pátápátá ni o kí mo gbé pátápátá ẹgbẹ́ ní àpìlẹ̀ ilmọ̀ kúlẹ̀ yóò ṣe kaba àbá fún ìmọ̀ ní gbogbo ìgbésí ayé rẹ̀ yóò ṣe kaba àbá ìmọ̀ náà fún wọn náà díẹ̀ but àpìlẹ̀ ilmọ̀ bàbá ìwọ́kọ̀ fún wọn ní díẹ̀ nù ẹ̀ṣẹ̀ ìwọ́ ìmọ̀ lójú ọjọ́ ayé tèmi wákàtí kẹpẹ́ náà ní mọ́ lójúmọ́ ẹnu wọn bá tí wọn náà bá rí náà fara ni wọn bá attention tó bá fún wọn náà fi react sí wọn. ìmọ̀ ìmọ̀ tẹ̀rí bó ṣe wá dé pé bùkátà sí ká fún lásìkò yìí ìmọ̀ tó wá ní nǹkan kan tí àwọn tó bá ló difficult ṣe máa ń dàbí pé wọ́n ní point ń gbà mí àmọ́ mà rọrùn ó ní pé nínú tíyàn tó máa ń sáré gbàgbé ìmọ̀ tó ní o nínú téèyàn máa ń sáré tó gbàgbé ó ní kíní pàtàkì jùlọ àyíká ìṣe hebdul gbogbo Al-Qur'an rẹ tó ń háhùn lọ́jọ́ bọ́ ń ha ń dùn lọ́jọ́ tó o mẹ́ta nǹkan ha nírú ọdún oṣù yìí ọ̀sùn ní màmá lẹ́yìn oṣù mẹ́ta ìmọ̀ ni ò ní sọ̀mọ̀ nù àmọ́ ológun ó ní kíní ológun tá a máa ń lò sí ogun ènìyàn ìfìnà ọmọ lọ rí já ewé wọ́n mọ̀ wá darí pọ́n kí sàmọ́ kí lóògùn tá a lò sí mọ́ ọ̀dọ́wò là á gbé ọ̀rọ̀ ìmọ̀gà tí òfin ní jẹ́ pé ń tá a mọ̀ ló bọ̀ mọ́ wa lọ́wọ́ tí òfin jẹ́ pé ń tá a mọ̀ yóò lọ a ní ìdíkíní kan tó ń pè ní almudakarọ walmuraja kí mo pé والمراجعة الإمام الزهري عليه رحمة الله أن إنما يذهب العلم أن إنتو من جيد بالله tẹ́ẹ̀rẹ̀ tó há rí di alùkùránì lẹ́yìn oṣù mẹ́ta ó ti gbàgbé gbogbo ẹ̀ ẹ̀rẹ̀ tó yẹ pé ó ti kéwù dáadáa ó ti mọ tí ó gẹ̀rẹ́ ìjọ kejì wàtàrí kò lè mú bá àkàrọ̀ kọ́ mọ́ lẹ́ni tí wà tí ó gbọmọ fi máa ń nájú pé mo ka kíní yìí ẹja lọ yẹ̀wò tẹ́ ìwà jọmọ ṣe kíní ẹjọ mọ yẹ̀wò níjọ́ tó wá nímọ̀ tó wá wò pé ìwọ náà lọ́ mọ̀ dá nǹkan rẹ rán ìwọ náà lọ́ dá gbọ́yé ìwọ náà lọ́ fẹ́ dá mọ̀ ìwọ náà lọ́ mọ̀ dá lò ìwọ náà lọ́ mọ̀ dá aṣọ ìmọ̀ kọjá nǹkan àdáṣọ ìmọ̀ tó bá ní tọ́ọ̀tù wa mọ̀ wà sọ lẹ́jọ́ mọ̀ ẹ̀ náà bá ṣe máa ń pèpè sí mọ̀nàzọ́rọ̀ ìdájọ́ ní mọ̀nàzọ́rọ̀ ni pé wá jáde ọmọ owó kiri ìdájọ́ ló yẹ kálukú ìwà tẹ́ ń pọ́líṣì bàtà rẹ ni yíwà kan pé bàtà tó bá ń pọ́líṣì ni yóò mọ̀ ṣẹlẹ̀ sí sójọ́ tó bá nímọ̀ tó ọpọlọ rẹ tó fi ń gba ọpọlọ tẹlòmí tó náà fi tẹ̀ gbá tiẹ̀ kí lẹjọ́ ṣe o ẹ̀ ń pọ́líṣì ọpọlọ ara yín nù àwọn stéènì ó mọ̀ lọ ìmọ̀ràn ó mọ̀ ṣá wá dá ọkàn dá ọ̀n dá lù ọjọ́ kò sí pé wà tẹnìkan jọ ń ṣe mùnádọ́rọ̀ rẹ̀ ẹ̀jọ́ máa ṣe mùzákárọ̀ kàláàrọ̀ ìgbẹ̀yìn jẹ́ classmate kí ló máa gbé yẹ̀wò ìmọ̀ ni ọkàn rí pẹ́lẹ̀ kan náà ọkàn rí mọ́ ni ọkàn ṣe kí ni ọkàn rí mọ́ ni Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu ó ní tàbí ó ní ọ̀rọ̀ ọmọ yìí ẹmọ gbé ẹ̀wò láàrin ara yín o na innakum illam taf'alu yudras ó ní torí pé tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹmọ gbé ọ̀rọ̀ ìmọ̀ yẹ̀wò láàrin ara yín ìmọ̀ òdì tí ó parun onísímọ̀ láàrin yín mọ́ ẹ dákun gbogbo al-mudhakara basri alayhi rahmatullah pé wọ́n mọ́ bá wọn pè ní alhassanu libasori àwọn ọmọ tí ó kàn bẹ ọgbà alhassanu albasori ń alhassanu alikini albasri alayhi rahmatullah olóní ghaiyatul ilmi nisyan wàtàrùkú mudhatara wàtàrùkú ewu kan tí ń bẹ lára àmà ní pé ìyẹn pẹ́ gbàgbé ìmọ̀ máa ń tètè fẹ́ sá lọ mọ́yàn lọ́wọ́ sọ inú gbogbo ọmọ tó wá yára fẹ́ sá mọ́ lọ́wọ́ jù ọ̀làlù kùrán ìkan lá níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ah, ọmọkẹ́ alukùránì tóbi kọjá pé ọwọ́ agbọ́n alukùránì ọkọ̀ tán ọkàn àmúdá ní ọmọ àwọn oníṣe nǹkan ṣeré tó bá ti mọ̀ pé ò ní ìdí ní jẹ́ mọ́ lọ ní alukùránì nù ṣé ọ̀ ní ìdí ní àbí jẹ́ kí mi ò mọ̀ lọ ọ̀rọ̀ alukùránì pé tó bá ti mọ̀ tán iṣẹ́ kẹrẹ̀ mùrọ̀jà mùdákàrà ó sì mùrọ̀jà dáadáa ó gbọ́dọ̀ níyà àsìkò tó mọ̀ fi kàá ọlọ́mọṣẹ́ àbáwá sí ìrànà kí máa kí tó tó wáyé kó bí jẹ́ pé àfikà mọ́ ṣe mú bá ní pé tọ́rí ọtí ń bèèyàn sọ́hun tó na ẹjọ́ ń wò ẹjọ́ ń gbìyẹ̀ wò ìmọ̀ máa ń lékún ni kóra orí kọ̀ọ̀kan máa kọ́yàn lásán ìmọ̀ sí kí ni ń lékún ni al-ilmu yazdadu bil infaq wọ́n bá ṣe ń ná ìmọ̀ tó bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ó ṣe máa lékún ní kí ni lọ́dọ̀ wa tó àmọ́ wọ tọ́ọ̀ bá múra àwọn kan di pé ojú kan lọ́kàn wà bí omi adágún ni al-Khatib al-Baghdadi alayhi rahmatullah ó wá ní wà afdalu al-mudhakarati mudhakaratu al-layl wọ́n lásìkò tó gbé àti téèyàn máa ń gbé ìmọ̀ yẹ̀wò òní kí òjò jẹ́ bí ọwọ́ alẹ́ ìbò kọ́ látàárọ̀ tó bá dọ̀wọ́ alẹ́ lọ́wọ́ òru kọ́ bá tún gbẹ̀ ká à ń sọ bí kọ́ jí àgbo kan òru kọ́ jí àgbo méjì òru ó ní wa kana jama'atun min as-salaf yabda'una al-mudhakarati فربما لم يقوموا حتى يسمعوا أذان الصبح الخطيب البغدادي ولا وكنا والفاتي وتلو táwọn bá fẹ́ bẹ̀rẹ̀ mọ̀rọ́já ọwọ́ alẹ́ lẹ́yìn ìṣá ìnàmọ́ bẹ̀rẹ̀ wọ́n wà máa bẹ́ẹ̀ tí ó máa kàtírà kàtírà kàtírà kàtírà tí ó fi dìgbà ó ìgbà ṣùgbà àwọn àfáàhùn la mọ orun táà wọ́n lé mi sọ́rí àwọn ọmọ tí ó kan náà bẹ lórú ìgbésí ayé bẹ́ẹ̀ ṣe pé ẹni tí ò rí irú ẹ̀ lò mọ́ nínú wa ó mọ bóun ti sunkún báyìí pé a ah! ìyẹn rí bí mọ́ dí lóru ká síra ọlọ́run mọ́ṣáà máa ṣe rọrùn fún wa o. wọ́n wá ní ọ̀rọ̀ pa aṣọ́lẹ̀ pé àbí kárí yàn bá gbé yẹ̀wò níbẹ̀ kọ́. wọ́n ní fa ilam yejide taalibu man yu ta kiru hu ma karo nafsa nafse ọ̀kárọ̀rọ̀ ma sẹ́mi à. wọ́n yẹ tó ma ṣe wò bá rẹ̀ ní tẹ́jọ́ mọ́ katira kí ni wọ́n gbé ibi kíní kílé mi náà gbọ́ ibi kíní ìwọ náà máa dá nǹkan rẹ̀ kà wọ́n ní wàá máa kà á sókè ìwọ náà ní kọ́ ọmọ ká ìwọ náà tún ní ọmọ ṣe ni kọ́ ọmọ gbọ́. eléyìí ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n ti lọ ni so ìmọ̀ ọlọ́run tó bọ̀ fi rọ̀ wá lọ́rùn o a ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ìmọ̀ máa ń sá mọ́ni lọ́wọ́ a máa ṣe mọ̀rọ́jà rẹ̀ àmọ́ àwọn afẹ́ fún wa láwọn àbíyàtò kan ẹgbẹ́ òògùn tí ìmọ̀ òfin ní bọ́mọ́ wa lọ́wọ́ gbogbo ẹni tó bá fẹ́ nímọ̀ ìmọ̀ tó bá ń kọ́ jẹ́ kí n tó mọ̀ há sórí kò pọ̀ nínú mà n tó mọ̀ há sórí kó ṣe kí ni kò pọ̀ nínú mà torí pé tó bá kàn má mọ ìmọ̀ tiẹ̀ nímọ̀ inú tíra ẹlòmíín bẹ nu yín bí ní sìn tó bá ní kó gbé mọ̀kọ́rọ̀ jáde ó ń kà lọ ni ẹ̀sùn kó gbọ́ yé àmọ́ tó kà tó gbọ́ o ẹni kí ó mọ̀ mú tíra dání kó wá ṣàlàyé ẹ̀ láì mú tíra dání wàhálà dé wàhálà ṣe kínú wàhálà dé so ìyẹn gbọ́dọ̀ gbìyànjú pé ìmọ̀ tó bá fẹ́ mọ̀ rí kíni lè gbé sórí apá kan wá fún wa ní pàtàkì ká há ìmọ̀ sórí wọ́n ní alayka bil hifzi alayka bil hifzi dunal jam'i fi dunal jam'i fi kutubin ká ní mọ́ jamzuri. عليك بالجمع دون عليك بالحفظ دون الجمع في كتب عليك بالحفظ دون الجمع في كتب دون الجمع في كتب ندلل بقى ọmọ mùsùlùmí tí mọ́ sí lè pàǹkan tàbí ọya mọ̀ fòókè عليك بالحفظ دون الجمع في كتب عليك فإن للكتب آفات تفرقها فإن للكتب آفات تفرقها أيوة الفأر الفأر كن جاء الفأر Èkúté ajẹ olójú ilé, alfa'aru yáxríkù ha, yáxríkù ha, ha wọn kọ̀kọ̀kọ̀ kọ́fù náà ni, aha, alfa'aru yáxríkù ha, wàlmáù yuhlikuha wàlmáù yuhlikuha aywa wànàrú ta'kuluha wànàrú kí ni jẹ́ ànàrú wànàrú ta'kuluha wàlẹ̀ṣù ya síríkú ha alìsù níjà alìsù ó lè والهس يسرقها يسرقها ممتاز عليك بالحفظ دون الجمع في كتب يكون بيو ما ولا هدول بباو عليك بالحفظ دون حسن الجمع في كتب عليك بالحزب الجمع في كتب فإن للكتب آفات تفرقها فإن للكتب آفات تفرقها فإن للكتب آفات صفات تفرقها فإن للكتب آفات تفرقها إيه؟ فإن للكتب آفات تفارقها فإن للكتب آفات تفرقها الفأر يخرقها والماء يهلكها يهلك الفأر والماء يهلكها والنار تأكلها واللص يسرقها والنار تأكلها واللص عليك بالحفظ عليك بالحفظ دون الجمع في كتب فإن للكتب آفات تفرقها فإن للحفظ الفأر يخرقها والماء يهلكها والنار تأكلها والليس يسرقها عليك بالحفظ دون الجمع في كتب فإن للكتب آفات تفرقها فإن للكتب آفات تفرقها الفأر يخرقها والماء يهلكها والنار تأكلها والليس يسرقها والنار تأكلها والليس يسرقها يا دعوة ما عليك بالحب ساريوكي عليك بال عليك بالحفظ دون الجمع في كتب ẹ má jà jẹ́ ilá mọ̀ ayákọ̀ wọlá wa ara kàlá fi kùn lérò. عليك بالحفظ دون الجمع في كتب. ẹ ọṣẹ wa bá wa iná lírí kutu bẹ́ẹ̀ á. فإن للكتب أنفاس ẹ yá bá tún ké padà àlẹ́yíká bí lẹ́hìnzì àbá sọ fún ẹ dọwọ́ ma háyì mọ̀ sórí ni ó mádọ́ jẹ́ pé gbogbo ọmọ ti ẹnu tíra nìkan ni ó mọ̀ wà gbogbo ọmọ ẹ má máa pa gbogbo má ti ẹpọ̀ ní kẹ́sí tí ọkàn mọ́kọ́lẹ̀ nìkan ọkàn mọ́kọ́lẹ̀ wọn ti kọ́ òun ti nù ha o pé kò tó bẹ́ má jẹ́ ó kí gbogbo ohun tí wọ́n kàn máa ṣe ni pé ọkàn kó mà jọ sínú tíra abáàní tí mi pé fa injẹ̀lì kútúbì ìjẹ́lára tíra ìwé tó kọ́ tó fi kọ́ ìmọ̀kalẹ̀ ewu kan bẹ̀ àfáàtí àwọn ewu kan bẹ̀ lórí tíra kí léwu yẹn ewu yẹn léwu tí mo wá destroy tíra bá lọ kó tíra jọ kó tíra jọ kó tíra jọ àwọn ewu kan bẹ àwọn àgbákò kan bẹ ìmọ̀àbá àwọn òfò kan bẹ ó lè ṣẹlẹ̀ sí tíra tó ń kójọ àyíbẹ̀ gan ni àwọn àdáwò kan àwọn àgbákò kan bẹ tó lè bá sí àtọ́kó lọ nítorọ ìmọ̀tọ́gbọ́ sáré lọ kan àwọn àgbákò kan lè bámọ̀tọ́ jọ́ọ̀ kan fa iná lélùkò tó bí a fa iná lélùkò a táwọn àdánwò yẹn bá dé ìmọ̀ gbogbo tí àtọ́kó jọ yóò kó gbogbo ẹ̀ka ni ìmọ̀ náà lọ́nu ìmọ̀ náà ìmọ̀ rẹ̀ lọ́nu ìmọ̀ rẹ̀ ṣe irú àwọn àtẹ́wò ní àfáwà fún alẹ́gbàmpù àtẹ́wà ọkọ̀nù nísù pọ̀lọ̀pọ̀lọ̀ lọ nífẹ̀ nísùúrù alẹ́fà àróyẹ́ ìkẹrẹ kò ha àmáràbẹ̀wà àkọ́kọ́ ní tíra rẹ̀ tó ọkọ́ lé èkúté lè jẹ́ ìjọ jọ́ọ̀tì kárẹ̀ èkúté èkúté lè jẹ́ gbogbo ẹ̀ ojúlé wálẹ̀ àbí òwálẹ̀ ọdún wá gbọ́ kí ní kàwá sí sọ ní ìṣọ́ ọdún wá gbọ́ ọdún jọ́ọ̀tì ẹ̀ ọdún jọ́ọ̀tì ẹ̀ wọ́n jọ́ọ̀tì ẹ̀ wọ́n ìwọ́kàn jùlé ni ọ̀wá lọ ha sórí wọ́n ti jùlọ èkúté kọ̀dé ní àwọn adíjọ́ kejì ìmọ̀ rẹ̀ dà èkúté jìjẹ̀ mọ́ rẹ̀ alẹ́fà àròyẹ ẹ̀kọ́rẹ́kọ ewu àkọ́kọ́ ti bẹ lórí ìwé nù ewu ẹ̀kejì wọ́n dá uyùhù níkù ha omi lè yà lé àgbàrá lè yà ṣọ́ọ̀bù bómi bá wọlé gbogbo tíra omi bàjẹ́ omi lè bàmọ́ rẹ jẹ́ omi ó lè ba tíra jẹ́ tó bá ti ba tíra jẹ́ ìmọ̀ tiẹ̀ náà jó kọjá inú tíra ìmọ̀ rẹ dòfo náà nù ú àdáwò kẹta wà lè sòyà sírí kò ha wà lè sírí kò wà náàrù ta akúlùhà iná lè débi tí láàrẹ ní ó sì jó ọlọ́mọjà àṣàgbákò náà àti ọlọ́mọjà arógun iléńjó iléńjó iléńjó iléńjó iléńjó tí láàrẹ tí ògbó tí láàrẹ sì jóná ìmọ̀rẹ́ lọ́nu tó jẹ́ sí ìmọ̀tọ́ bá ń kọ́ tó ń jọ́ ti kalẹ̀ ìmọ̀tọ́ ń kọ́ tó ń kà nínú tíra wá bò ní ìmọ̀ yẹn ó ṣe máa bẹ ní agbárí wà ní mọ̀mùsáàbí tó ní ilmi mọ̀ yìí haizu máa yà máa mú tù yá ń fáhùn ní ó ní máa tèmi ń bẹ pẹ̀lú mi ní o àìsù máa yà mọ́mútù ibikíbi tí ń bá lọ yàrá fáwù ní ìmọ̀ ní ọmọdé ní láǹfààní ẹni wí àti bá pa ẹ̀kàn dọ́rọ̀ mọ́lẹ̀ ìdáyẹ̀lọ́rùn ìdáyẹ̀lọ́rùn Imam Shafi'i inú rahimahullah sọ́dírí ó ní ìmọ̀ sọ́dírí làhúwẹ̀ áhùn ìmọ̀ tẹ́mi yìí ó gẹ́gẹ́ ní báàgì tí mo kó mọ̀ tẹ́mi sí o lábá tínú sùndú kí lèmi ò kó mọ̀ tẹ́mi sínú àpótí láà lásìlù sùdú èmi ò mọ̀ tèmi sínú wá inú bọ́sírà kan ìwà kò sínú bọ́sírà mo gbé mọ̀ tèmi sára ni bóò ní ẹ máa ń gbé mọ̀ sára mo gbé sí gáyà bóò láti wọ́n gbé sí gáyà ahán ni. alẹ́kábí lẹ́ẹ̀bùsẹ̀ dó. fa ẹ̀ńnà lè kó tóbi á. ó slọ́dù. فإن للكتب بعد تفرقها يخرقها والماء يهلكها والنار تأكلها والليل يسرقها والنار تأكلها واللص Àbá aládẹ́wò kí ẹ ní àdẹ́wò àkọ́kọ́ kí làtọ̀ alifáàrù yẹ̀kìríkù ha, kí ni túnmọ̀ rẹ̀? Ègúdẹ́ lè jẹ́ wàlìmá oyó hólì kò ha, wà ní àrùta akọlù ha, wà lè sọ yẹ́ sírí ha, ó lè lè jígbé. Ó lè lè ṣe kí ni? Sọ̀rí àwọn tíra mi tó ń hù, ìkáwọ̀ yíò yìí nípò wọn lólé tó lẹ́nu bí ó kọ̀wá ẹ̀dàkùn ìyá mi tíra yìí tó bá ti ya lọ báyìí ó mú lọ́nu ààrí gbà wọ́n èmi sì rẹ̀ tó yẹ pé ó dìdì wọlé ó kanlẹ̀ kanlẹ̀ wá nígbà náà ìtí fẹ́ wì láti wà fifteen years ni mo fẹ́ wì ó sì mọ̀ọ́mọ̀ wálé ó sì wà nílé wa ó sì kó gbogbo àwọn tíra àti ẹ̀kí mo sì ní pé ìmìtùmọ̀ gbà náà ìṣẹ́ṣẹ́ àwọn tíra tó fẹ́ dàbí tíra gidi tó lúwa rẹ̀ nígbà ó sì kó gbogbo ẹ̀ ó sì kó lọ àwọn bí mo kúrúkọ mi sí ìkà gbogbo ẹ̀yà ó yára ibi kẹfì ìrònú sì ń bẹ̀ dìṣẹ́ ti ń lò ó sì yàgò rẹ̀ dànù ó sì àǹgbà ah, wá wá wá wá wá kódà ìwà àròpọ̀ ló lè jẹ́ wọn lọ́wọ́ ni àǹgbà ah, tó mọ̀ ń wálé yín sẹ́yìn mọ̀ rí tíra ó wèmí náà ti ní tíra lọ́wọ́ á dí tèmi oníkọ̀ọ́ bá tèmi jẹ́ kọ́ tó lè fún un sí ẹ̀ ṣe àmọ́ náà ló sàrọ̀ ọlọ́kàn ló fi dà ọbẹ̀ náà kọ́lọ́ màṣẹ́ra fẹ́ yìí náà òun náà sì ń bẹ́ẹ̀ bí àjọ ń jà fà àmọ́ irú yìí à ní burú wọn kí ló fà ní pé àwọn àfà wọ́n discuss ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ pa àwọn tí ó jú àwọn àfà ní àní mẹ́kúrú àwọn ọmọ tí òun lè kí ni wọ́n á jú síra ọ̀rọ̀ bá jí máa ìrẹ́kọ́ ọmọ wọ́n torí pé ojú kòkòrò mọ́ ló ṣe kí ni ọmọ náà má ti síra tèmi bá kọ ọmọ bẹ́ẹ̀ wàhálà ni o wọ́n lójú kòkòrò ló bá wọn débẹ̀ alákólè àmọ́ àwọn àdéhùn tó lè ṣẹlẹ̀ sí ìyẹn lọ ń kó ìmọ̀ tó yẹ pé ọ̀la jẹ́ kí ìmọ̀ rẹ kọjá mọ́ nú tíra ìmọ̀ rẹ yóò jẹ́ mọ̀ tó yẹ pé inú tíra lọ́ọ́ ti kà lóòótọ́ àmọ́ gbé síbó jẹ́ kí ìmọ̀ rẹ mọ bẹ lára rẹ ẹni gbìyànjú tó bá jọrọ̀ mọ́lẹ̀ kan mọ́ dà mọ́ dà lọ́lọ́ mọ́ dà lẹ̀ lọ mọ́ dà mọ́ jọ jẹ́ pé ìjọ wa mọ̀ wọ́n wá tí ìrí tíra ọ̀ tí ṣe kí ni lóòótọ́ ní gbọ̀n wà lọ́dọ̀ àfọ ní hadith ìmọ̀ méjì náà ni ìmọ̀ mélòó dọ́bùtù sọ́dírín wà dọ́bùtù kí ni wà dọ́bùtù kìtà àwọn àfáànjọ náà àwọn míì máa ń há ìmọ̀ sórí àwọn míì sì ré tíra ni àmọ́ àwọn tó yẹ títíra náà máa ń há àwọn àdéhùn kan padà máa bá wọn ẹni títíra rẹ bá jóná báyìí ṣe láti mọ ṣẹlẹ̀ sí wọn wọn àfọ́nà hadith ìtí àyíbá ni jóná báyìí kò nílé ìrántí hadith mọ́ bó ti gbá wá hadith yóò máa di púpọ̀ kẹsẹ̀ bọ́sẹ̀ níjọ́ náà àfáwọn náà àyígbà hadith ẹ̀bọ́ láti jọ́nà ọ̀rọ̀ ti ní ìtìlá ẹni ó sì ha náà

ṣéjúmọ́ rẹ̀ ní pé má ra tíra mọ́ àmọ́ ra tíra o ṣéjúmọ́ rẹ̀ ní pé má kọ ìmọ́lẹ̀ mọ́ máa kọ ilẹ̀ ọkọ̀ọ̀kọ̀ kọ ilẹ̀ tó ṣe kí ni kọ tó ha láwọn àbáyé tí wọ́n kọ ní mí ṣáìrù mí ó ní alẹ́ ilmu sọ́ìdùn alẹ́ ilmu kí mo gbé wà líkítà bàtú pẹ̀lúhù alẹ́ ilmu sọ́ìdùn wà líkítà bàtú pẹ̀lúhù قيده قيد سيودك ọkùnrin yọ̀ ń slova ọkùnrin ti wá ọkùnrin rẹ̀ àbàdàn súnfì lọ́lẹ̀ mọ́ ìṣẹ́lẹ̀ kọ́yí nìsò yóò dáka kọ́yí fáàlọ́ ń kọ lábẹ́ kọ́ọ̀fù àwọn ayéjọ́ ní yíò lẹ́yọ̀ kan ayé àwọn bá aládìmọ́ ló kọ́ọ̀fù lẹ́yọ̀ kan sí lábàmí ọ̀ àwọn olùkítà táwọn bá tí ó nù èyí ìṣọjọ́ ìrìn ọyí ṣúyú dátà ṣúyú dátà bilhiba lilwasiqa hibal jam'u habil jam'u bilhiba lilwasiqa wasiqa fa fa ni wasiqa sáà sàlájà aywa sàmìnàlhàmákọ́tì sàmì gíní sàmìnàlhàmákọ́tì àǹtẹ́sí ìdàgọ́zá látàn sàmìnàlhàmákọ́tì àǹtẹ́sí ìdàbí sáà àǹtẹ́sí ìdàgọ́zá látàn kí lẹ́ pè ní gọ̀zálà tá yóò bá agbọ̀nrín ìgbégbé àgbégbé àwọn Yorùbá yín lágbára gan lẹ̀ Yorùbá yìí àwọn sábà pé o kí ní o máa ń sọ ẹni gbé mọ́ bẹ́ẹ̀ báyìí gàlà tí ó lọ ní agbọ̀nrín gàlà làwọn ohun gàlà àwọn bẹ́ẹ̀ lè gbégbé èkì gàlà lọ́bi kéwà aywa amin aláha máa kọ ti àǹtẹ́sí ìdágọ́zá látàn àrọ̀káhà bẹ́ẹ̀ iná lẹ́kọ̀ọ́lá وتركتها بين الخلائق طالقة وتركتها بين الخلائق طالقة طالقة kò wá ní alíjẹ́ ọ̀rẹ́ jẹjẹ àrúdùn أنت شيخ عندك محاولة شعرية ها ها الله تبارك الله خالقة ثاني العلم صيد والكتابة قيده العلم صيد والكتابة العلم صيد والكتابة قيده العلم صيد والكتابة قيد سيودك بالحبال الواثقة قيد سيودك بالحبال الواثقة فمن الحماقة أن تسيد غزالة فمن الحماقة أن تسيد غزالة وتركتها بين الخلائق طالقة وتركتها بين الخلائق طالقة وتركتها بين الخلائق طالقا وتركتها بين الخلائق طالقا العلم صيد العلم صيد الكتاب صيد قيد سلوكك بالحبال واثقا قيد سلوكك بالحبال فمن الحمى وتركتها بين الخلائق طالقا وتركتها بين الخلائق طالقا العلم صيد أفعني ما ìmọ̀ tọ́ríu kéwú tọ́ríu sọ́ídún ọmọ bó ti rí ó jà gẹ́gẹ́ bí ọlọ́dẹ ọdẹ tí mọ́ ń lo tí mọ́ ń pa ẹran kí lọ́mọ́ ń pè ìbọ́dẹ náà ni ọdẹ tó pa sínú pípẹ́ ẹran ẹran tó jẹ́ pa kò ní sẹ́yìn dún ó fi kí mo pé wọ́n ní bí màtí nínú ìmọ́jà gẹ́gẹ́ bí sẹ́yìn ó dàbí ẹran tó jẹ́ pa ní alẹ́ ìlú mo sẹ́yìn dún ìmọ̀ ẹran tí kí ni ó jẹ́ pa ní kẹ́rẹ̀ mi bá lè mọ́ sálọ kí láá ṣe àdèmọ́bì kan àbá ní ìmọ̀ náà ó dà gẹ́gẹ́ bí ẹran tó tí lé tó fẹ́ pọ́wọ́ rẹ wà bá ó ní tí mọ́ òfin ní sámọ́ lọ́wọ́ ní kíní wàlìkì káàbà tètè lọ́rẹ̀ kọ́bì kan o léṣe kíní tàbí ní kíní ká só lẹ́ẹ̀kan pọ̀rọ̀ ìjù kò ní kọ́ mọ́ kọ̀ǹkan lẹ́ o torí pé ìmọ̀ ní bọ́ ti gbọ́ ní sí ó lè sáré sálọ wọ́n ní fẹ́sàrí halẹ̀ kan náà ó lè lọ́mọ lọ́wọ́ kọ́kọ́ kọ́lẹ̀ náà wọ́n ti tọ́ kọ́lẹ̀ kọ́ lọ́ dìkan lè lórí tọ́ kọ́ lọ́tọ́ wá gbé sí ara ṣó ń dẹ́gbẹ́ láti ẹ̀fẹ́ gbàgbé ọmọ rírì kan lóbi ní ìmọ̀ sọ́ídún ó dàbí ẹ̀ẹ́dẹ tẹ́lẹ̀ dẹ́tẹ́ ẹran ni sọ́ídún ni ó dàbí ẹran tá a fẹ́ pa ni. wàlùkítà àbàtúkọ̀ ìlú. wàlùkítà àbàtúkọ̀ ìlú kíkọ́ ọ́lẹ̀ ó ní kọ́ìkì ó lókùn táàfi dé ìmọ̀mọ́lẹ̀ ìgbàdọ́gbà ọ̀tọ̀ sáré jọ láti ní pé wọ́n náà tọ́ ń bọ̀ wá sí ọmọ bọ̀ ọ̀ nímú ìdáná nímú báyìí dání ẹlòmí ní sọ́dí kan ẹlòmí àwọn kan mú dání àwọn kan mọ ibi tá à ń ṣe látà kò mú nǹkan dání àwọn ọmọ náà wọn mú nǹkan dání. ó ní sọ́dí ìfẹ́ ọgbọ́ nínú bí ni ọ̀ ní wọ́n lè mọ jọ́ tí wàá lè kí ta pàtó. alábí kọ̀ yí ti súyù dájọ́ bí ìbá. ó láwọn ẹran rẹ̀ tó bá kọjá mọ́ dì wọ́n mọ́lẹ̀ bílí ìbá lílì wá sí kọ̀ pẹ̀lú okùn tó tíìkì tó strong dáadáa ẹni pé yá pọ́ọ́lẹ̀ kó clear dáadáa. في الحبال الواثقة jẹ́ àwọn ṣùyúdákà àwọn ẹran rẹ tọ́wọ́ rẹ ti bà dè wọ́n mọ́lẹ̀ pẹ̀lú okùn ó sọ́jú dáadáa àmì náà láàmà àkọ́ ti أو تفي وتركتها بين الخلائق وعلقا nínú wọ òpònú nínú wà kí ni òpònú àǹtẹ́fì ìdàgọ̀zà aláta ó ní kó lọ sóko ìwọ́ jẹ́ ọwá dé ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ mo fẹ́ dá wọ́n lẹ́gàn wọ́n dẹ̀gbẹ́ lọ ẹ̀ ọkọ̀ ọdẹ tí mo ń dẹ̀gbẹ́ náà pé àwọn ọdẹ tí wọ́n bí àwọn ọmọ ń sọ́yàn ní ìtàmójúmọ́ ni ọdẹ rán pé ìrìnàbọ̀ ọdẹ táwọn ìlú ọdẹ tí ń dẹ̀gbẹ́ tó fẹ́ pẹran so kabila alhamakoti nínú wa gọ̀ ìwọ̀ òkònú àǹtẹ́sí ìdágọ́sẹ́ ẹlẹ́tẹ̀d ó ní kí wọ́n lọ́dẹ kọ́ ọdẹ ọdẹ àgbọ̀nrín lọ kọ́ ọdẹ ọdẹ ìyálà lọ ọwọ́ ọ̀rẹ́ wa bàgàlà tán ọwọ́ rẹ̀ bá agbọ̀nítán látàrọ̀ títà ìtẹ̀ta lẹ́pa ọwọ́ rẹ̀ bá agbẹ̀rin ọwá gbé wọnú ẹ̀yà ìrìnjọ ọwá gbélẹ̀ ọ̀dé mọ́lẹ̀ ọ̀ṣọ́lókun ọwá jùlẹ̀ wọ́n náà wọnú yàrá rẹ̀ lọ kí lóde olóòlọ́nugbó padà nù ìdá ilé ta ló gọ̀ ìwọ ní ìwọ lọ́ṣùwá ọlọ́rẹ̀ mú àgbọ̀nrín inú gbọ́ ọdẹ ọ̀wá dè mọ́lẹ̀ àgbọ̀nrín wa padà wá ní àgbọ̀nrín yóò mọ̀ nílàta ìwọ́rọ̀ nílàta ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọmọ ìwọ tó ah ìdìbò gbọ́ ìyá ìfá ìdá àbímà láti ìfá ìdá lọ́tífà tètè kọ́lẹ̀ wọ́n kọ́lẹ̀ wá pẹ̀lú wá ní ah mo rẹ̀ ti ah kéwù lè òkè kọ́ ló lè ìwọ lọ gọ̀ ìwọ lọ

وتركتنا بين بين نسأل الله سبحانه وتعالى أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين هل من سؤال هل من سؤال يا إخوة يقول في سبيلك إذا لدو أبلا الله سبحانه وتعالى كسي عليكم أبوي أتي عليكم جوري لفنك كما أتي عليكم والاستقامة على التوحيد والسنة وأن يزيدني وإياكم الثبات والاستقامة على الحق والهدى وعلى سنة والرشاد سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته